ẹ káàárọ̀ gbogbo ọmọ káàárọ̀ jèrè season wà lókè láti rí Odùduwà TV Radio ẹ̀yin mo kí gbogbo wa lẹ́ẹ̀kan sí o mo kí gbogbo wa ẹ wo àwòrán yìí ní Ìlọrin ni ti gbé wáyé ní tí mo fẹ́ fàyọ àwọn Fúlàní ló ń ṣe ìjọ àjọyọ̀ yìí o ní Fúlàní nílẹ̀ Ìlọrin àmọ́ wọ́n ṣe tiwọn kò dẹ̀ sẹ́ni tó dá wọn dúró àmọ́ àwa oníṣẹ̀ṣe wọn ò jẹ́ ká ṣe tiwa ṣe rí bẹ́ẹ̀ yẹn àwọn oníṣẹ̀ṣe wọn ò jẹ́ kí a ṣe tiwa wọ́n gbẹ́sẹ̀ lé wọ́n dá dúró ní tí mo fẹ́ fààyọ nìyẹn o òjò oró dẹ̀ ni nínú ìwé òfin nínú ìwé òfin gbogbo wa la ní ẹ̀tọ́ láti wà nínú ẹgbẹ́ section thirty nine sọ pé gbogbo wa la ní ẹ̀tọ́ láti ṣe ẹgbẹ́ ká dẹ̀ wà nínú ní tí a bá tó bá wà ní ọkàn wa pé ká tẹ̀lé kò lè ṣe nǹkan tó máa dá tó lè dá wa dúró ó wà nínú ìwé òfin tẹ́bárẹ́tì mo pé mo sọ nínú àwọn ọ̀rọ̀ tí mo sọ àwọn ń lo ẹ̀tọ́ yẹn tí mo fẹ́ fàyọ nìyẹn mo máa kà á síta fún yín sí ẹ lẹ́kìn wọ́n jáde fún yín máa kà á ta fún yín sí mo fẹ́ wàá jáde fún yín mo fẹ́ kẹ́ ẹ rí fúnra yín ẹ má bínú for a second a máa rí ṣe ẹlẹ́ ìkọ́ ẹlẹ́ ìkọ́ ẹ ṣàfi mí sùn ìyẹn kọ́ ló ń ṣe ìyẹn kọ́ ni mo wà n tí mo fẹ́ fi hàn yín gangan rèé àṣìbà ẹ ṣàkóso ìlú fún mi àṣìbà ẹ máa jáde ní sí mo fẹ́ kẹ́ ẹ rí fúnra yẹn ni ká tó tẹ̀síwájú ṣe rí àwọn òfin tó wà láàrin yìí àwọn òfin yẹn nìyẹn nọ́mbà thirty nine níbẹ̀ ni mọ̀tẹ́bálì ìjẹta mo gbìyànjú kí n náà kọ síbẹ̀ yẹn náà ẹ má bínú ẹ máa wá jáde ẹ mọ̀ kọ́ máa wá jáde máa kà fún wa ẹ ṣáà mo ṣòro fún mi. lórí Odùduwà ti fi rédíò lórí Odùduwà ti fi rédíò. ìta máa ṣe ni pé mo máa wá jáde ẹ fún mi sùn ẹ fún mi ìṣẹ́jú kan ń bọ̀ ń bọ̀ bẹ́ẹ̀ni mo fẹ́ sáré fi eléyìí hàn wá náà ni mo ṣe ń sọ lẹ́ẹ̀kan gẹ́gẹ́ bá ṣe ń sọ tí mo fẹ́ sọ ni pé àwọn ń lo ẹ̀tọ́ wọn ń jẹ máa padà síbẹ̀ sí yẹn ṣàmúṣu mo kàn fẹ́ kẹ́rí bẹ̀yẹn ni olúkúlùkù ènìyàn gbọ́dọ̀ ní ẹ̀tọ́ sí òmìnira ọ̀rọ̀ sísọ pẹ̀lú òmìnira láti di àwọn èrò àti láti gba gbà àti fífún àwọn ìmọ̀ràn àti àlàyé láìsí kíkọlù ṣe rí i pé àwọn fúlàní wọ́n ṣe tiwọn ẹ jẹ́ ká lọ síbi tí wọ́n ti gbé ṣe tiwọn ẹ lè mo fẹ́ kẹ́ mọ̀ ni o ibi tí wọ́n ti gbé ṣe tiwọn rèé o mo fẹ́ kẹ́ mọ̀ sọ̀rọ̀ mi yẹn mo fẹ́ kẹ́ mọ̀ ni mo ṣe sọ ilé ẹ jẹ́ ká yọ ilé kúrò ní wọn sí mo fẹ́ kẹ́ mọ̀ pé wọ́n ṣe tọ̀dọ̀ wọn bọ́ ṣe ṣe tọ̀dọ̀ wọn òun lẹ́rí yìí o wọ́n ṣe ṣe tí ọ̀dọ̀ wọn gbọ́ngàn lẹ́rí yẹn ṣe rí ẹ jẹ́ ká wá tẹ̀síwájú ká wá gbọ́ ẹ̀ section thirty fún wọn wọ́n lè sọ̀rọ̀ kò tí ẹ ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn wọn làwọn ń ṣe wọn rántí ìwà wọn gbogbo alálẹ̀tọ̀ yẹn àwọn oníṣẹ̀ṣe ìwà tán bí wọ́n mọ àwọn Yorùbá nìyẹn ẹ jẹ́ ká wo tiwọn ká mọ̀ pé wọ́n ń ṣe o kò sẹ́tọ́ dá wọn dúró mo fẹ́ kẹ́ wò dáadáa mo fẹ́ kẹ́ wò dáadáa ẹ jẹ́ kó lè wà ẹ ká tẹ̀síwájú kí n tó ṣe bẹ́ẹ̀ mo fẹ́ kọ́kọ́ ìwà àìná. Mm. lórí Odùduwà TV rédíò. lórí Odùduwà TV rédíò. bisimilayi rahman rahim eléyìí ni dọ́bà twenty twenty three ti ìlú Ìlọrin tí bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin tí wọ́n ó jáde síta tí gbogbo tí ń jẹ́ ọmọ Ìlọrin tá a lọ lè pàdé bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin. ẹ kí ni kọ́ni mi fẹ́ sọ o kì í ṣe gbogbo ọmọ Ìlọrin ni Fúlàní o kì í ṣe gbogbo ọmọ Ìlọrin ni Fúlàní o Yorùbá ló pọ̀ jù nílọrin o ibi tá a ti gbé ń lọ irin ibi tá a ti gbé ń yọ irin òun lórúkọ yẹn o ẹ jẹ́ kó yé wa o ara ń tà ń sọ̀rọ̀ wọn yìí o tẹ bá ń gbọ́ bó ṣe ń sọ̀rọ̀ yẹn gbogbo ọmọ Fúlàní jáde nílọrin gbogbo ọmọ Ìlọrin jáde kì í ṣe bẹ́ẹ̀ o àwọn tó jẹ́ Fúlàní ló jáde o àmọ́ wọn ṣàlàyé yẹn o ẹ ká tẹ̀síwájú mo fẹ́ fàyọ ni pé wọ́n ṣe ìwọ́de tiwọn wọ́n dẹ̀ ṣe ọdún wọn bá ṣe kiri kò sẹ́ni tó yọ wọ́n lẹ́nu wọn àmọ́ àwọn oníṣẹ̀ṣe wọn fún àwa ní àyè yẹn àwọn dẹ̀ sọ fún wa pé àwọn ń jọba lórí wa nìyẹn ìtọ́sọ nìyẹn kò sún wọn rárá o kò sún wọn rárá lójú tèmi o ẹ ká tẹ̀síwájú. ẹ wo tó lórí tẹlẹmù nílùú Ìlọrin làjọ máa ń sẹlẹbírẹ́tì dọ́bà yìí gbogbo ohun tí ń jẹ́ ọmọ ìlọrin tọ́lọ́hún kẹ́. lọ lẹ́ẹ̀kan sí o àwọn oníṣẹ̀ṣe ọmọ ọlọ́rin ni wọ́n o ọmọ ọlọ́rin kì í ṣe gbogbo ọmọ ọlọ́rin o ara àwọn ọmọ ọlọ́rin àwọn fúlàní tó wà ń lọrin kì í ṣe gbogbo ọmọ ọlọ́rin nìyẹn o ṣẹlẹ bó ṣe ó dáa ká máa ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ yẹn ká dẹ̀ máa ká máa tú palẹ̀ dáadáa báyìí sọ̀rọ̀ mẹ́yẹ ó dáa ká máa ṣàkíyèsí àwọn ọ̀rọ̀ yẹn ká dẹ̀ máa tú palẹ̀ ká máa já lójú wọn kò sáàníyàn nínú kínní ni a tẹ̀síwájú. àrí bàbá wa Khalifa Sakama àwọn náà ni wọ́n jáde o gbogbo ẹni tọ́lọ́ ń kẹ́ nílọrin ló jáde a lọ lè kí a pàdé bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin ní ojú ẹ lè ṣe rí fúlàní ẹmí àlẹ ní nílọrin tó bá pè é fẹ́ fẹ́ sọ nìyẹn ìlú ìlọrin ọba ọba yorùbá ọba ilẹ̀ yorùbá nìyẹn ẹ̀mí àlẹ̀ yìí ní ìlọrin ẹ má jẹ́ ká ẹ má máa gbé ọ̀rọ̀ yìí papọ̀ ẹ fẹ́ pò wá núpọ̀ kò dẹ̀ ṣeé ṣe ẹ lè sọ pé ẹ fúlàní ni kẹ má ti máa dárúkọ ọba ọba ilẹ̀ yorùbá nìyẹn ẹ dárúkọ ẹ̀mí àyín àti gbọ́ àmọ́ ọba yorùbá lọ bá yorùbá ló ń sọ̀rọ̀ ọba sọ̀rọ̀ mi yẹn ẹ lè máa sọ pé kẹ má máa sọ pé yẹn àgbà yẹn tẹ wé láwà ní àti mọ̀fin fúlàní kò dẹ̀ sí nǹkan kan pé ẹ lè ṣe ẹ̀tọ́ yín ni ó wà nínú ìwé òfin gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ ẹ̀tọ́ àwọn oníṣẹ̀ṣe tí ẹ gbà kí wọ́n ṣe o òun ni àṣìkíyèsí tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀yẹn ẹ ká tẹ̀síwájú. ojúde ọba gbogbo oníkálukú wa tẹ̀lé wọn wọ́ jáde lájọ wọ́de bàbá wa ọlọ́lá wa ìgbà ìlú Ìlọrin kì í ṣe ọba tí sábà máa jáde síta tí àwọn èèyàn máa rí ẹni àwọ̀ mo lè sọ wípé. ìlú Ìlọrin yorùbá ni kí ni túmọ̀ ó yà kí ni ok kí lẹ́yìn pè lọ́rin ní fúlàní gbà yẹn torí yorùbá ni ìlọrin ẹ jẹ́ kó yé wa o ẹ yà tẹ̀síwájú. ẹ̀ẹ̀mejì náà ni bàbá wa lọ́láwọ́ bàálù lọ́rin lẹ́lómi máa ń fojú kàn wọ́n nínú ọmọ àlọ́rin níbi tí. ṣe rí àwọn ń ṣe eré pẹ̀lú igi wọn igi yẹn ló máa fi ń jà ló máa fi ṣe oríṣiríṣi àmọ́ wọn ò jẹ́ kí àwọ oníṣẹ̀ṣe ká jáde ká dé sọdún tiwa ní tí mo fẹ́ fàyọ nìyẹn o ìwé òfin dẹ̀ fún wa ní àyè láti ṣe àmọ́ àwọn náà gbé ẹsẹ̀ lékinní kò dẹ̀ sún wọn ní tó ṣẹlẹ̀ yìí bí a ní káwọn fúlàní kan má ṣe tiwọn ẹ̀tọ́ àwọn oníṣẹ̀ṣe wọn ò tó láti gbẹ́sẹ̀ lé ohun tá à ń sọ nìyẹn ohun tá à ń sọ nìyẹn. ọlànà pọ̀ di ẹ̀rí àṣà lọ́rin ni ẹ̀rí tí ẹ̀ ń wò yìí. kì í ṣàṣà lọ́rin àṣà wọn fúlàní nìyẹn nílẹ̀ lọ́rin kò dẹ̀ sí ní tó burú ń bẹ̀ àṣà yín nìyẹn ẹ ṣe é kò sí ìyọnu nínú yẹn àmọ́ àwọ oníṣẹ̀ṣe tẹ́ ẹ̀ jẹ́ ká ṣe àṣà tiwa ibẹ̀ yẹn ni wàhálà wà ibẹ̀ yẹn ni adẹ̀fẹ́ adẹ̀fàsìkò irú àwọn ìjọba àpapọ̀ pé kí wọ́n láti ran gbogbo àwọn ìlú pé gbogbo àwọn oníṣẹ̀ṣe wa ní ẹ̀tọ́ gẹ́gẹ́ bí àwọn tó kù náà ṣe lẹ́tọ̀ọ́ ó wà nínú ìwé òfin section thirty nine fún wa ní ẹ̀tọ́ yẹn ìwé òfin dẹ̀ sọ a kò ní yan ẹ̀sìn kan gẹ́gẹ́ ẹ̀sìn kan gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ tàbí federation eh, eh, ẹsẹ̀ kẹwàá ìwé òfin sọ bẹ́ẹ̀ ẹ̀já tẹ̀síwájú. àṣà ara àwọn àṣà wa nílọrin rí wọ́n ń ja dànzé. a ní dànzé ṣe ní ọ̀rọ̀ nǹkan tẹ́ pé dànzé ilẹ̀ fúlàní nìyẹn àtàbá àwọn haúsá kò ń ṣe àṣà àwa yorùbá àṣà fúlàní ni àdẹ́báyé jiyàn ẹ̀ ẹ lè wá sọ fún wa pé àṣà àwa yorùbá ni àwọn dáńsá orúkọ tẹ pé gan kì í ṣe orúkọ yorùbá ẹ̀yin náà ẹ fẹnu ara yín sọ ẹ fẹnu ara yín sọ ìjà tẹsíwájú. ee wọn ń dọjà dànsí gẹ́gẹ́ bí àṣà fúlàní. àṣà fúlàní fúlàní yàtọ̀ sí yorùbá àwa náà ọmọ ọlọ́rin làwa yorùbá a dẹ̀ ní ẹ̀tọ́ láti ṣe àṣẹṣe wa láìsí ìyọnu lọ́wọ́ èèyàn kankan ààyò yín lẹ́nu kò sí ẹ̀ rí pé ẹ̀ rí oníṣẹ̀ṣe kan tó kó dá yín dúró àmọ́ ẹ̀yin wá ń dá wa dúró ẹ̀yin onímùsùlùmí àti fúlàní ẹ̀ ń dá àwa ọmọ yorùbá dúró lórí ilẹ̀ yorùbá kó súnwọ̀n kó súnwọ̀n rárá. tó bàbá wa ọlọ́láwọ́ bàálù lọ́rin wọn a máa jáde nínú ọdún ààwẹ̀ a máa rí wọn á pàdé wọn ní yídì. ṣé ẹ̀ ń gbọ́ ń dárúkọ yídì ẹ ti mọ̀ pé ni ọ̀rọ̀ yìí bá wá ṣe ti rí bẹ́ẹ̀ yẹn àmọ́ àwọn oníṣẹ̀ṣe wọn o ntẹ̀mí fẹ́ fà yòókù yé wa ó dẹ̀ wá nù wúwo ìfún fún wa pé ká ní ẹ̀tọ́ láti jáde pé àwa ní ẹ̀tọ́ láti jáde kò sí àní àní fi hàn wá mo fẹ́ kẹ́ rí ọ̀rọ̀ yẹn náà ní ṣe gbé jáde sí mo fẹ́ kẹ́ rí ọ̀rọ̀ yẹn náà ní ṣe gbé jáde ń bọ̀ fún mi ìṣẹ́jú kan òun rè mo fẹ́ ṣe rí ibẹ̀ yẹn mo thirty eight àti thirty nine olúkúlùkù méjìlélógójì méjìdínlógójì olúkúlùkù ènìyàn gbọ́dọ̀ ní ẹ̀tọ́ sí òmìnira ti èrò ẹ̀rí ọkàn àti ẹ̀sìn pẹ̀lú òmìnira láti yí ẹ̀sìn tàbí ìgbò ìgbàgbọ́ rẹ̀ padà àti òmìnira bóyá nìkan tàbí nìkan ní agbègbè pẹ̀lú àwọn mìíràn àti ní gbangba tàbí ní kọ̀kọ̀ láti ṣàfihàn àti tàn tàn káàkiri ẹ̀sìn tàbí ìgbàgbọ́ nínú ìjọsìn ẹ̀kọ́ àdáṣe àti ṣíṣe. àwọn tí wọ́n lọ gbé ìgbésẹ̀ tí wọ́n dá àwọn gbogbo ẹ̀yin tí ẹ gbé ìgbésẹ̀ tí ẹ jẹ́ kí oníṣẹ̀ṣe ṣe tí àwa oníṣẹ̀ṣe ṣe tiwa ẹrú òfin ìlú òun la kà fún yín yẹn à ń dìídì ṣàlàyé àárín yẹn kó lè yé gbogbo wa ni ẹja tẹ̀síwájú kẹ́ máa wo kìnìún. tó bá di ọdún léyà á pàdé wọn ní yídì tó bá dijọ́ kejì ọdún léyà á lọ lè pàdé wọn fún dọ́bà tábà ti ṣe dọ́bà yìí tán tí wọ́n ṣe program tán ní ojúde ọba bàbá wọn lọ́la wọn bàálù lọ ni wọ́n wà wọ́de káàkiri gbogbo ohun tí ń jẹ́. lẹ́ẹ̀kan sí ẹ pera yín fúlàní ẹ́míà ní ọ̀dọ̀ yín ọba ní tọ̀dọ̀ tàwa àbáyé jiyàn ẹ́míà yín ẹ lè máa sọ pé torí ẹ tẹ bá ń ṣọdún fúlàní pé ẹ àwa náà yorùbá náà à tọdún yìí la máa ṣe à lè patiwati sọ̀rọ̀ mi à kò ṣe pati ara ẹ̀dẹ̀ ni oníṣẹ̀ṣe tí ẹ jẹ́ kó wáyé ní ilẹ̀ lọ́rin ó dẹ̀ máa wáyé lọ́dún tó ń bọ̀ láṣẹ Èdùmàrè ó máa padà wáyé ó máa wáyé torí eléyìí ìrẹ́jẹ ni ẹ dẹ̀ láti tú ta ni Ọlọ́run sílẹ̀ ẹ láti tú sílẹ̀ ẹ láti tú sílẹ̀ ẹ jẹ́ ká tẹ̀síwájú. àárín gbùngbùn Ìlọrin gbogbo tí ń jẹ́ ọmọ Ìlọrin náà á jáde pẹ̀lú bàbá wa ọlọ́lá wa ọba ìlú Ìlọrin àwọn ààyè kankan wá ń bẹ nílọrin àwọn ààyè ẹ̀sà tó já sí pé bàbá wa ọlọ́lá wa ọba Ìlọrin wọ́n máa dúró ń bẹ́ẹ̀ àní kán máa dúró ẹ̀ ń ṣe tẹ̀sí yín à ń ṣe ẹ̀ ń ṣe bó ti ń pè é àṣà yín ẹ̀sìn yín àtàṣà yín kò sí kò sí ìyọnu lọ́dọ̀ àwọn oníṣẹ̀ṣe látọwọ́ àwọn oníṣẹ̀ṣe kò sí ìyọnu pé ẹ̀ ń ṣe tiyín àmọ́ ẹ̀yin lẹ̀ jẹ́ kí wọ́n gbé ṣe ọdún ìṣẹ̀ṣe wọn ẹ̀yin dẹ̀ fi hàn yín pé ẹ nǹkan tẹ́ ẹ̀ ń sọ fún wa ni pé ẹ̀yin lẹ jẹ́ olórí lórí ilẹ̀ wa kò dẹ̀ sunwọ̀n rárá ìwé òfin ò fún yín ní àṣẹ yẹn. lórí kò fún yín ní àṣẹ yẹn rárá ni rárá ìwé òfin ò fún yín láṣẹ yẹn rárá ohun tí a fẹ́ tá à ń ṣàlàyé fún yín nìyẹn. wọ́n kí àwọn tí wọ́n ní ààyè o nínú àwọn ààyè táwa wà yìí tá a dúró sí ààyè náà ni à ń pè ní ẹ̀bù ẹ̀bù gádà níbi tí àfa àgbà ní sàkámà ti máa ń ṣe wáàsí bàbá wa ọlọ́lọ́wọ́ ọba àlú lọ ni wọ́n máa dúró ń bẹ̀. ẹ kọ́ ṣe wáàsí ọ̀rọ̀ ẹ̀sìn lẹ́ ń sọ yìí kò burú gẹ́gẹ́ bẹ́ ṣe ní ẹ̀tọ́ láti ṣe ẹ̀sìn àti àṣà yín bẹ́ẹ̀ náà làwọn oníṣẹ̀ṣe láti ní ẹ̀tọ́ láti ṣe ìṣẹ̀ṣe àti àṣà Yorùbá n tà ń sọ nìyẹn o ẹ jẹ́ kó yé wa o n tà ń sọ nǹkan tá a tẹnumọ́ nìyẹn n tá a tẹnumọ́ nìyẹn kò sí àníàní inú ọ̀rọ̀ yẹn n tẹ́ a tẹnumọ́ gangan nìyẹn já tẹ̀síwájú. mo kí àyè àwọn àgbàlagbà gbogbo tí wọ́n ń jẹ́ ọmọ sàkámà atúnlùṣe ẹbu ilé ẹlẹ́hàá lókè àlùkò àti gbogbo jẹ̀mọ́ tí ń jẹ́ jẹ̀mọ́ àfáàgbà ní sàkámà àwa náà ó dúró de bàbá wa lọ́la wa ọba ìlú Ìlọrin. wọn kì í ṣọba ìlú Ìlọrin nígbà tẹ́ ti dárúkọ Fúlàní a ti mọ̀ pé emir Ìlọrin ni ṣe mọ̀ pé ní ilẹ̀ àwọn eléyìnlẹ̀ yẹn arẹwà arẹwà lọ́hùn àwa náà ní ọba àwọn ọba wọn máa lọ kí emir ní ilẹ̀ àwọn arẹwà tí ẹ ti wá ní ilẹ̀ Yorùbá wa náà ní ọba tiwa ṣé ọ̀rọ̀ mi yẹn àná ọba tiwa ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kó yé wa o ẹ má ẹ má jẹ́ ká po nǹkan kan papọ̀ ìyàtọ̀ wà ṣé ọ̀rọ̀ mi yẹn yín ẹ̀mí àyín ni a ti gbọ́ ẹ̀mí àlọ́rin ni a gbọ́ àmọ́ ẹ̀mí àyàtọ̀ sọ́ba kì í ṣe kan náà kì í ṣe ìkan náà rárá. a lọ lè kí wọn a lọ lè kí wọn a pàdé bàbá ẹ̀rí ara àwọn olóyè ọba lùlọrin àwọn ni wọ́n ń kí bàbá Khalifa Saka àwọn tí wọ́n ń kan sára sí wọn lọ́kànkàn ẹ̀rí mọ́tò wọn. ẹ kò yẹn o èmi sọ gẹ́gẹ́ nǹkan tó yẹ kí àyè náà yọ fún àwọn oníṣẹ̀ṣe ní ilẹ̀ Ìlọrin tó jẹ́ ilẹ̀ Yorùbá ń dà ń sọ ẹ̀yin ṣe ti yín sè kò sí oníṣẹ̀ṣe kankan tẹ̀lé rí nínú fọ́nrán yìí tó dá yín dúró àdá yín dúró ẹ̀yin lẹ̀ ń dá oníṣẹ̀ṣe dúró ìlànà làwọn sọ gbogbo àwọn ẹṣin tẹ́ ẹ rí ara àwọn àṣà wa nílọrin ni ni wọ́n fi máa ń sọ. ẹ ẹ kì í ṣàṣà lọrin àṣà àwọn fúlàní tán wà nílọrin ni àṣà àwọn fúlàní tán wà nínú ìlọrin a mọ̀ pé alimi ló nígbà àfọ̀já àtọ̀rọ̀ alimi ló fa tó wáyé yìí àmọ́ jẹ́ kó yé wa ilẹ̀ yorùbá ni ilẹ̀ ìlọrin ibi láti gbé ń lọ irin ìtumọ̀ ọlọ́rin nìyẹn ẹ ẹ ọ̀rọ̀ yẹ kì ìjọ tí ń pè lọ́rin nílọrin àwa Yorùbá la kọ́kọ́ wà ń bẹ̀ àdèmá wà ń bẹ̀ títí títí títí náà ni ẹ ẹ wà ń bẹ̀ ṣe torí ọ̀rọ̀ Alimi àtàfọ̀dá ó yé wa àmọ́ ẹ má sọ pé ilẹ̀ lọ́rin pé ilẹ̀ ilẹ̀ Fúlàní ilẹ̀ Yorùbá ni lọ́rin orúkọ yẹn lọ́rin ni ẹ jẹ́ kó yé wa a dẹ̀ ní ẹ̀tọ́ láti ṣe ìṣẹ̀ṣe wa ó wà nínú ìwé òfin. ọmọ àfikálàmù dá wọn lẹ́kùn àríṣe kọ́ńdúkọ́ńdú la máa fi sọ wípé. ẹ gbogbo yẹn yorùbá lẹ ń sọ yìí tẹ bá jẹ fúlàní ó ní èkì oríkì ẹ ẹ mo mọ pé ẹ ní kọkọtà máa wá sọ ní fúlàní yorùbá lẹ ń sọ yẹn bẹ ṣe ń sọ àyẹn fi hàn wá pé ilẹ̀ yorùbá ni àbí kò yé yín ni ẹ jọ ẹ jẹ ó wa o. ẹ̀sìn lóró bẹ̀ ara ẹ̀sìn lóró bẹ̀ tẹ́ ń gbóhùn ìtumọ̀ rẹ̀ nu ẹ̀sìn làwọn baba ńlá wa máa fi sọ lánìlọrin ẹ̀sìn. ẹ àwa ti ń lo ẹṣin àwa náà ti ń lo ẹṣin nílẹ̀ yorùbá ẹ jẹ́ kó yé wa ọ̀rọ̀ àwa ti ń lo ẹṣin nílẹ̀ Yorùbá a ti ń lo ẹṣin kì í ṣàkọ́kọ́ tẹ́ ẹ pé ẹnìkan a ti ń lo ẹṣin kẹtọ kí ẹ̀sìn mùsùlùmí tó dé Ìlọrin àwa Yorùbá ti ń lo ẹṣin kí ẹ̀sìn mùsùlùmí tó dé Ìlọrin ẹ jẹ́ kó yé wa o. a sì máa wé láwàní. ẹ ṣe ẹ ṣe orúkọ láwàní dáadáa orúkọ yẹn ẹ̀sìn mùsùlùmí ni o àwa Yorùbá àṣà wa ìwà wa kò kàn láwàní o ti fúlàní àbá ń jiyàn o ẹlẹ́tọ̀ọ́ ẹ̀ àwa náà ní ẹ̀tọ́ láti ṣe oníṣẹ̀ṣe wa ní ilẹ̀ ìlọrin ní tá à sọ nìyẹn. ẹ rí i pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ kéékèèké kéékèèké àgbàlagbà gbogbo wa a kó sínú aṣọ. ẹ gbogbo tẹ ṣe yẹn tẹ̀sìn tí yín ni mi ò ní fà á jùlọ mi ì fẹ́ fà á gùn lọ́mọ títí mọ́ lọ títí mọ́ sí tó ń fọ̀fẹ́ dá dúró báyìí ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ àparí ẹ̀ ní tí mo fẹ́ fààyàn tí ẹ wá láti ilẹ̀ àwọn Fúlàní tí ẹ wà nínú ilẹ̀ lọ́rin ẹ̀tọ́ yín ni kẹ́ wà ń bẹ̀ ẹ̀tọ́ àwa Yorùbá náà pé ká wà nílẹ̀ lọ́rin yẹn àwa Yorùbá la ní ilẹ̀ lọ́rin o orúkọ yẹn Ìlọrin ẹ lè gbà kí àwọn fúlàní ò ní gbà kí àwọn ọmọ yorùbá kí wọn lọ sí àrẹwà kó sọ pé ibi bíbá yìí báyò àwọn làwọn ò ní gbà wọn ò ní gbà torí náà ẹ jẹ́ kó yé wa ilẹ̀ ìlọrin ilẹ̀ yorùbá ni orúkọ yẹn ìlọrin ìdíwọ́n ti gbé ń lọ irin èdè yorùbá náà ní ọ̀rọ̀ ní orúkọ ìlọrin ẹ jẹ́ yé wa. a kó sínú aṣọ aṣọ ńlá rí. ẹ ṣé ní gbogbo eléyìí tẹ̀ ń fèrè tẹ̀ ń fò kì í ṣe àṣà yorùbá àṣà fúlàní nìyẹn gbogbo tẹ̀ ń sọ yìí kì í ṣe àṣà lọrin kì í ṣe àṣà ọmọ yorùbá lọrin àṣà fúlàní ìlọrin nìyẹn sọ̀rọ̀ mi yẹn yín ilẹ̀ yorùbá ní ìlọrin kò sáàríyànjiyàn lórí ẹ̀. wọ́n ní kàkà kí bàbá ọlọ́láwọ́ bàálù lọ́rin ni wọ́n á kí àfa àṣàkámọ́ ni wọ́n á fi kàkà kí rẹ́ sọ pé. n tí mo fẹ́ fààyàn máa dá dúró báyìí mi fẹ́ máa gbọ́ mo fi tẹ́lí àpẹẹrẹ tí wà lórí fọ́nrán tẹ̀ ń wò yẹn àwọn fúlàní ni wọ́n ń fẹ́ fèrè wọ́n ń ṣe ọdún tiwọn wọ́n ń ṣe wọ́n sọ̀rọ̀ nípa ẹ̀sìn wọn àti àṣà wọn àwa náà àwa Yorùbá tí ó jẹ́ ti ilẹ̀ yẹn tó jẹ́ ti wa àwa náà ní ẹ̀tọ́ láti ṣe ìṣẹ̀ṣe wa ẹ yé máa dá wa dúró ìwé òfin dẹ̀ fún wa ní àṣẹ ìjọba dẹ̀ ti fún wa ní ọjọ́ ó ti mú ọjọ́ tá a máa ṣe ọdún wa á dẹ̀ máa ṣe lọ́dún tó ń bọ̀ láṣẹ ìdùnmọ̀ àyè lọ́dún tó ń bọ̀ ya máa ṣe é tó bá dẹ̀ ṣe ṣe a sì máa bá àwọn ìjọba sọ̀rọ̀ kẹ́ pé bóyá a máa ṣe àṣe ọjọ́ yẹn ní àárín ọdún tá a wà yìí a máa wo torí ìgbésẹ̀ tẹ́gbẹ́ yìí ó rú òfin òfin ìlú lẹ́rú kì í ṣe ó wà nù lẹ́ẹ̀kan sí máa fi hàn wá kí n kàn sáré dá yẹn dúró ká tó máa lọ ọ̀hún dà mo fẹ́ kẹ́ rí kíní yìí ẹ má bínú mo fẹ́ kẹ́ rí kíní yìí mo fẹ́ kẹ́ rí kíní yìí lẹ́ẹ̀kan sí ká tó máa lọ. ṣẹ́rí ẹsẹ̀ kẹwàá nínú ìwé òfin ìjọba ti federation tàbí ìpínlẹ̀ kò ní gba ẹ̀sìn èyíkéyìí gẹ́gẹ́ bí ẹ̀sìn ìpínlẹ̀ ṣẹ́rọ̀ mi yẹ yín a dẹ̀ ti sọ̀rọ̀ ń pa pé gbogbo wa la ní ẹ̀tọ́ thirty eight oníkúlùkù ẹni ọ̀ gbọ́dọ̀ ní ẹ̀tọ́ sí òmìnira ti èrò ẹ̀rí ọkàn àti ẹ̀sìn pẹ̀lú òmìnira láti yí ẹ̀sìn tàbí ìgbàgbọ́ rẹ̀ padà àti òmìnira bóyá nìkan tàbí nìkan ní agbègbè pẹ̀lú àwọn mìíràn àti ní gbangba tàbí ní kọ̀kọ̀ àti láti ṣàfihàn àti tàn tàn káàkiri ẹ̀sìn tàbí ìgbàgbọ́ nínú ìjọsìn ẹ̀kọ́ àdáṣe àti ṣíṣe tí wọ́n mi ṣe yín tí wọ́n mi yẹ yín ní tí wọ́n kọ́ nìyẹn o ní tó wà nínú ìwé òfin nìyẹn ẹ ẹ jọ arọ yìí ẹ̀yin mùsùlùmí àti fúlàní ẹ tẹ̀lé ìwé òfin ìlú ìwé òfin ìlú ó dẹ̀ borí ẹ̀sìn yín ìwé òfin ìlú ẹ ti rí pé ó borí ìtẹ̀sìn àti ẹ pé ọ̀rọ̀ wa ẹ ẹ má yọ wá lẹ́nu mọ́ àyọ yín lẹ́nu ẹ rí yorùbá ní gbogbo fọ́nrán ti ń wò oníṣẹ̀ṣe kan báyìí wọn ò yọjú láti wá dá yín dúró ẹ ní ẹ̀tọ́ láti dá àwa ọmọ káàárọ̀ òjìire dúró tàbá ń ṣe ìṣẹ̀ṣe wa ẹ jẹ́ kó yé wa o àlàyé là ń ṣe ń bí kì í ṣèjà sílẹ̀ wà lókì látòrí Odùduwà TV àárín jù báyìí lọ ẹ a máa padà wá bí a bá ṣe ń gbọ́ ètò yẹn bá a máa pín ẹ jẹ́ má gbàgbé o ẹ bá wa lọ subscribe sí orí ẹ kì í sáré ṣe báyìí mo fẹ́ kẹ́ rí kíní yẹn ẹ bá a subscribe ó ṣe pàtàkì kẹ́ bá a subscribe sí orí ẹ fún mi ṣẹ́jú kan kẹ́ bá wa subscribe sí orí kíní báyìí ẹ subscribe sí orí Òkìtì wa TV méjì ẹ tẹ bá ti tẹ ẹ á ṣe subscribe bó ṣe máa jáde ẹsẹ ẹ máa rí tẹ bá ti rí àmì yẹn ẹ rí subscribe ẹ bọ́tìn ẹ pupa ẹ ní kẹtẹ ẹ bá tẹ kẹ subscribe sínú wa ló ń kí láti rí Òkìtì wa TV méjì ẹ àrùn ìbáraẹlò kò ní sọ wa kò ní rẹwà àmàdélé lérí wa láṣẹ Èdùmàrè ẹ a máa tẹ̀síwájú àwọn ẹ̀yin oníṣẹ̀ṣe ní ní àwa gbogbo àwọn oníṣẹ̀ṣe ní ilẹ̀ Ìlọrin a ní ẹ̀tọ́ ìwé òfin fún wa ní ẹ̀tọ́ tó ẹ̀ la ṣe pé tẹ ìwé òfin yẹn síta ẹ lè ya fọ́nrán ẹ̀ kẹ pé káàkiri kí gbogbo àwọn oníṣẹ̀ṣe ká mú ẹ̀tọ́ wa ká dẹ̀ bẹ̀rẹ̀ sí ní mú lò kí a dẹ̀ san fún àwọn ìjọba ọ̀nà láti tú ta ní Ọlọ́run sílẹ̀ àrùn yìí báyìí lọ season one lókì ó dìgbà kan náà ẹ ṣeun